أعوذ بالله من الشيطان الرجيم أيام معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام وعلى الذين يتيقونه فدية طعام مسكين فمن تطوى خيرا فهو خير له وأن تزوموا خير لكم إن كنتم تعلمون صيام العارفين له عن الرحمن رب العالمين إلى الرحمن رب العالمين تطوم قلوبه في كل وقت وبالأسحار هم يستغفرون وبالأسحار هم يستغفرون síyámú láàárín fi nẹ́nà òòhà nínú. gbogbo àwọn tí ọlọ́run ní kí wọ́n dá ọlọ́run mà tí wọ́n sì ma ẹ̀sìn wọn tí wọ́n máa ń torí tí wọ́n ti torí ẹ̀ gba àwẹ̀ ẹ máa rí ìmọ̀ já ẹ̀mí kankan nínú ààwẹ̀ wọn síta ni. ìlera àmọ́ ni rọ́bìlì àlàmí. ọ̀dọ̀ ọlọ́run náà ni wọ́n máa ń darí ẹ̀mí wọn kọ ọba tó dá gbogbo ẹ̀dá pé bó tó sì gbàwẹ̀ wá. báwo láti gbà á táwọn yóò fi jẹ́ tẹ̀wọ́gbà òun náà ni wọ́n máa fọkàn án ronú. ẹkún kùlùbùhún sí ìkúnlẹ̀ wa kẹtẹ́. àwọn wọ̀nyí ṣáájú kára ó tó gbàwẹ̀ ọkàn tiwọn gangan ó ti máa ń gbàwẹ̀ ìfọkàngbàwẹ̀ òun náà dórí ká máa ìdájọ́ tó dìrọ̀ máa. ẹni tí ọmọ àdájọ́ tó dìrọ̀ ma àwẹ̀ ara àwẹ̀ bọ́rọ̀ gidi lásán onírúfẹ́ wọn ìyá ọmọ àgbà. wàbí láàbì àárín yá wàbí láàbì àárín hom yá sáàgì fìrúnà. àwọn wọ̀nyí nígbà tí wọ́n bá gba àwẹ̀ lọ́sàn-án òru wọn náà wọ́n fi ṣèbádà torí wọ́n mọ̀ dájọ́. tó di rọmọ rọmọdọ́ọ̀nù pé kì í ṣe kìkìdá kágbàwẹ̀ lọ́sàn-án nìkan òun ní jẹ́ rọmọdọ́ọ̀nù kátòfòrú ẹni ká fi ṣèjọ́sìn fọlọ́run ara ti ń jẹ́ oṣù rọmọdọ́ọ̀nù ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد وصحبه وسلم ọpẹ́ ni fún Allah subhanahu ọba tí ó tún yọ̀ǹda fún wa láti tún pàdé ara wa lórí ètò wa yìí ní àkókò yìí kan náà bí a ṣe máa ń pàdé àbí ọlọ́run fún àwọn onígbọ̀wọ́ ètò tí ọlọ́run ń lò tí a fi ń láǹfààní láti jọ máa gbọ́ra wa ọlọ́run àbíọ́ àlámọ̀rí ọ̀ràn wọn wọ́n kó dojúrú èyí tí ó lóore lẹ́sàn tó ọmọ san fún gbogbo àwọn tí wọ́n bá ṣiṣẹ́ sí ojú ọ̀nà rẹ báyìí ọlọ́run mọ́sálá ìbànújì sàn wá. àlẹ́yìn eléyìí abẹ́lọ́run fún gbogbo àwọn tó kọ́ wa tí wọ́n rè wá ọlọ́run bánilékún kẹ́ wọn àwọn tó wà láyé àwọn tí wọ́n ti bọ́ sí àlìkìyàmà ọlọ́run báni bàbọ́ wọn ọlọ́run báni jẹ́gunlé àwọn tó kù láyé ọjà. nínú tá a wa sọ̀rọ̀ bọ̀ tí a bá ń fi ọkàn bẹ̀ẹ̀tù yìí lọ àwọn ti àlàyé àwọn àdájọ́ tó dìrọ̀ mọ́ àwọn tí a yọ̀ǹda àwẹ̀ gbígbà fún a ti sọ ìran méjì nínú wọn ẹni tó járúgbó tàbí ẹni tí ọkàgara tí kò lè gba àwẹ̀ yìí ẹni tó sì kẹta wọn nínú ran àwọn tá a yọ̀ǹda àwẹ̀ gbígbà fún òun náà ni onírìn àjò ẹni tó wà lórí ìrìn àjò òfin ẹ̀sìn ọyọ̀ǹda àwẹ̀ gbígbà fún ọ tí ọ̀ bá jẹ́ pé o fi ìrìn àjò rẹ o dése àìfẹ́ gbàwẹ̀ tó wá sún ìrìn àjò rẹ sínú Ramadan torí kọ́ ọmọ bàá gba ààwẹ̀ tó bá jẹ́ sí pé léwu ní èròǹgbà rẹ ẹnu tó ń Ramadan àràmù ní fún ọ èèwọ̀ ní fún ọ láti sí ẹnu torí ní àjò tó rìn èròǹgbà ni láti fi mọ́ gba ààwẹ̀ di ọ̀ranyàn fún ọ. bọ́bá wa jẹ́ pé ìrìn àjò rìn táwọn sọ̀rọ̀ rẹ̀ yìí tí èsì pọ̀ barú tá a sọ lẹ́ẹ̀kan yẹn lérò ń gbà ìrìn àjò yìí jágun ni tàbí ìrìn àjò tó kúrú ni ìrìn àjò yìí ọjà wá ni kìí ṣẹni tí máa ń rìnrìn àjò gbogbo gbà ọkàn já wá tàbí ẹni tó jẹ́ sí wípé gbogbo ọdún ayé orí ìrìn àjò ní máa ń wà bí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ọkọ̀ wíwà lápòjúwe jẹ́kọ̀ọ́ ojoojúmọ́ òun ni wọ́n máa ń wà lórí ìrìn àjò tàbá wọn tí wọ́n ń ṣiṣẹ́ ọkọ̀ òfurufú tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ orírìn àjò òun ni wọ́n wà irúfẹ́ ẹrú wọn là ń sọ̀rọ̀ pé òfin ẹ̀sìn kò sí àwìn gbígbà lọ́ràn yẹn fún wa ibi àtìrẹ́lẹ̀ yìí òun ní ọ̀rọ̀ tọ́lọ́hún sọ fún wa níjọ́ tó sọ pé wà máa ń ká nà màrídọ́n àwọn àdà sáfàrì ọlọ́run ní gbogbo ẹni ọba wà nípò aláìsàn bá a ti yànnà náà nínú ètò tó ṣáájú tàbọ̀ wà lórí ìrìn àjò èyí tá ń yànnàná lórí ètò tá a wà lónìí yìí àwọn àná sáfàrín olólùwọ́n wí sáfàrín tàbọ̀ wò bọ́lọ́ ṣe wí ọlọ́run gbé wá ó ṣètò láàkó ẹ̀ kò kò só mọ́ ìrìn àjò ká yàtọ̀ sómi sáfàrín èyíkéyìí torí kọjẹ́ nínú ìrìn àjò tó túmọ̀ sí wípé kèbá ń àjò tó já wá kìbáǹsì sì ni àjò téèyàn máa ń rìn gbogbo ìgbà ọba àtẹ jẹrẹ àjò tó súnmọ́ kìbáǹsì jẹrẹ àjò tí ọjàgùn tọba ti lè jẹun tá a lè pè ní ìrìn àjò òfin ẹ̀sìn ọyọ̀ǹda àwẹ̀ gbígbà fúnni ọyọ ìtújáde nínú ọ̀rọ̀ tí a gbà wá nínú àdìsí àfáwọ àgbà méjèèjì tọ́lá làáfíà ìmáàmù Bukhari àti Muslim nínú àdìsí tí ìmáàmù Anas bin Malik. tí wọ́n gbà wá fún wa kọ́lọ́n bá ní yọ́nú sí i ó ní kunna nusafir ma'a àwa máa ń wà lórí ìrìn àjò pẹ̀lú ànábì nínú wa falamu u.f aṣọ ìmọ̀ alal mufti ẹni bá wà lórí ìrìn àjò nínú wa tó lóhùn ọ́ tún gbàwẹ̀ apá òun ka ànábì èébù.

ó sọ wípé yarawna anna man wajada quwwata fasoma fa inna dhalika asad nínú sáwárí nínú sẹ́ńtì láàrin àwọn sàádé ni wípé ẹni bá lágbára láti gba àwẹ̀ nínú rírìn àjò tó sì gbà á sọ pé tó ṣe dáa tí ọba ti kó nira bá a tọ́ba wa kónira bá a sọ fóun lọ́kọ̀ wá ara rẹ̀ fanira fún rẹ̀ torí pé ẹ̀sìn ò ṣe ààwẹ̀ gbígbà lọ́ràn àyàn fún nígbà tó wà nírí àjò wàyàrá ọ̀nà ànàmọ̀ wẹ́jẹ̀dà dáfà ẹni tó bá jẹ́ sí pé ó ríra ẹ̀ wípé òun lẹ nígbà òun wà lórí ìrìn àjò yìí òun ò lè gbààwẹ̀ for after for ìnàdà àlìkà àtàlù tọ́ba fa àwẹ̀ lẹ̀ àwẹ̀ tó fi lẹ̀ òun tó ṣe òun tó dáa ni bàbá wo ọ̀rọ̀ táwọn àlùfáà wa wọ̀nyí sọ ṣe lè bí ọ̀rọ̀ aṣọ́jú ẹ̀dá àdẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam. àárín wípé méjèèjì ni wọ́n gbé dọ́gba léèyàn bá ní kóun lágbára tó wà lórí ìrìn àjò tó bá lè gba àwẹ̀ wọn ní kò sí kankan bí kò bá wá lè gbà á tó fi ilẹ̀ kò sí kankan ṣùgbọ́n àwọn àlùfáà wọ́n gbà pé fasawumu abdul kó bá lè gbà tó gbà ọlọ́lá ju kó lè gbà kọ́mọ́ gbà lọ nítorí kọ́lágbára àti gbà lórí ìrìn àjò kọ́ gbà àtàràwò ilẹ̀ ìbúra ìzìmẹ́sì òun lọ yọ gbèsè àwẹ̀ fóònù ọ̀rẹ́ wà á ìdásọ́ màmá ara tiẹ̀ ní o sì yá nígbà tó náà bá gbàwẹ̀ nígbà táwọn èèyàn ń gbà dùkọ́jẹ́ náà a máa àwẹ̀ nígbà gbogbo èèyàn bá

wọ́n wá ń sọ fún yín pé iná bá dáná sọkọ ní sọ́ọ̀ apá kan àwọn èèyàn wọ́n yìí ti gba àwẹ̀ yìí bá àwẹ̀ yìí ṣẹlẹ̀ tó fàkọ́ọ̀lá sallallahu alayhi wa sallam àtiwájú ẹ̀dá ọ̀sọ̀ báyìí wípé ọ̀là ìkàlẹ̀ ọ̀sọ̀ àwọn wọn mì tí wọ́n ń gba àwẹ̀ nínú rírìn àjò tó sì ní wọn lára ẹlẹ́ṣẹ̀ ni wọn ọ̀là ìkà àlẹ̀ gbogbo ìgbà tí èèyàn bá ń gbà wẹ̀ lórí ìrìn àjò tó sì fi kó níhun la ànábì ní ẹlẹ́sẹ̀ ni ìmọ̀mù muslim olọ́gba àdéhùn tí aṣọ yìí wá. èyí fi ń yé wa wípé tá àwẹ̀ bá lé lára èèyàn nígbà tó wà lórí ìrìn àjò kọ́ ọ̀fà àwẹ̀ ẹlẹ̀ lọ́dà dúpọ̀ fófin nira òògùn gbà lọ. eléyìí ló tún ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ míì náà tàṣíwájú tó rí tí wọ́n pélé lórí tí wọ́n lé lórí ìrìn àjò ní ọba gbààwẹ̀ lọ́ba yíwọ́ wọ́n bá pélé lórí wọ́n rọ̀ lé lórí nígbà ànábì yọjú sí i kí lọ́sọkùnrin tẹ́ pélé lórí wọ́n lọ́ ni ọba wa yí lọ́wọ́ ọba fi ń fún lórí ànábì ní èsì ọ nínú tí olóore ọmọ gbà ọ̀sàgbà ni ànábì ní òsì nínú iṣẹ́ olóore àwọn kẹta àyànnà yìí ó ń dún wa níwèé ipò tí àwẹ̀ gbígbà lórí ìrìn àjò tó wà nínú ẹ̀sìn ó wà nínú àwọn tí wọ́n yọ̀ǹda fún láti fà àwẹ̀ bí èèyàn bá ti wà lórí ìrìn àjò nínú àwọn tá a tún yọ̀ǹda fún láti fi àwẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ. So, òun ni maridu láti yúrùjà òrìkúhù aláìsàn èyí tá a sọ lókè òun láláìsàn tí a retí sísan àìsàn ẹ̀ ṣùgbọ́n ẹni táwọn retí lágbé tí ń ṣe bóyá orí ní fọ́ tọ́jà kọ́kàn wá lásán ni kì í ṣàìsàn tí wọ́n ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn àfáà pín ìṣesí wọn sí mẹ́ta ìwọ́tara rí ọ̀yánú Ramadan tọ́já pé láyà súnkọ alẹ́ ìsọ̀hún àìsí ń sí òpin kọ́ ọmọ lè gba ààwẹ̀ bọ́ ọ bá sì gbà kò lè kó ìnira bá ọ yẹ́jìbọ̀ alẹ́ ìsọ̀hún irúfẹ́ aláìsàn yẹn ọ̀ràn yẹn ní kọ́ gba ààwẹ̀ bọ́ àgbọ́yọ̀ ìdájọ́ òfin yìí dáadáa torí gbogbo wa ni ó lè ṣẹlẹ̀ sí ẹni tí ṣàìsàn tọ́já pé àìsàn tí alẹ́ retí kọ́sán ni a sọ tí a retí sísẹ̀ àti sọ́sáájú lórí ètò yìí tá a bá fọkàn bá wa lọ. tọ́ba jẹ́ yìí tá a retí bá ìsàn yìí ohun tó lè lọ ni tọ́kàn wá lásán. tọ́ba jẹ́ wípé gbígbà àwẹ̀ ò ní onítìńlá tó lè gba àwẹ̀ tí ó sì kópa lára bá àwọn àfẹ́ẹ̀sì lọ́rùn àyàn ní fún ọgbà àwẹ̀. ṣùgbọ́n tọ́ba jẹ́ pọ́ǹtì yẹ alẹ́ ìsọ̀ àwẹ̀ lékún ni ṣùgbọ́n tọ́ba gbà láyà rò àwẹ̀ yóò lè kó sùtábà kò lè dá fún àìsàn ṣùgbọ́n kàn lélẹ̀ wọ́n nírú ẹni bẹ́ẹ̀ yàtọ̀ ọjà àwẹ̀ níbi torí ọ̀rọ̀ ọlọ́run tá a ti fi wọlé nínú ètò yìí tọ́lọ́ ní wà máa ń ká àdáṣe fún àdájọ́. ọlọ́run gbogbo ẹni tó bá wà nípò aláìsánú yìí àwọn àdàsáfàrí tàbọ̀ wà nípò ẹni tó wà lórí ìrìn àjò bàkìtì àti ọ̀hún mímí ajá mi ọlọ́run nípa àwẹ́lẹ̀ tọ́ba ti jọ́ mi ọ̀sán padà irúfẹ́ ẹni tọ́ba wa jẹ́ sí wípé kọ́gbà àwẹ̀ ó lé fún yóò lè pẹ̀lá ìsàtìsẹ́ ṣùgbọ́n kò lè kó sùtábà àwọn àfẹ́ẹ̀sì ní kọ́gbà àwẹ̀ ẹlẹ̀ yóò kẹ́ra lákùsọ̀wọ̀ máa ní ṣàkà tọ́ra àná fẹ́ kọ́gbà àwẹ̀ kọ́ wa jẹ́ pé yóò máa rí ìnira látara ìsàtì ó ń ṣe tí èyí sì nira táwọn eléèbò wá fúnra ara rẹ̀ tẹ́lẹ̀ nítorí wípé ìgbà àwẹ̀ yẹn khurujun mina rukhsa ọjáde kúrò nínú ẹ̀jẹ̀ tá a ti fún un nígbà tí sẹ̀dẹ̀ fún pété ìsàn bá ń ṣe tó sì ní pé tóun bá gbá àwẹ̀ yóò lè ọkàn lè má jẹ́ aburú fún wọn ní líle náà tóun tó lè torí ẹ̀ kó fi àwẹ̀ sílẹ̀ tọ́ba lóun gba tààrí ìbòlì náà sí ọ̀njẹ̀ ní ara ẹ̀yà ni nínú hadith tọ́jà ẹ̀ wá rasulu karim sallallahu alayhi wa sallam inú àdìsí tí àbú dáwùdó gbà wá àti àfọwà ibn habban wọn lánàbí sọ fún wa pé inna Allaha yuhibbu an tu'tiya rukhsahu inú ọlọ́run a máa dùn ọ̀ọ́dẹ sàárà tó bá gbé kalẹ̀ fún ọ ìtọ́lọ́run bá ti ṣe dẹ̀kun fún ọ kọ́ ọgbà nídẹ̀kùn nígbà tí yọ̀ǹda kọ́ ọ̀pá wẹ́lẹ́ o ọlọ́run máa ń dunnú sí tó ọba fi ilẹ̀ dukọ ọkọ taliba ní tulaasi tí ó jẹ nira fọ kama yakarawo àǹtó tiẹ máa ṣiyata bọlọwọ yi ese dunu sike yìí ọmọ ni ọmọ nífẹ̀ẹ́ kéèyàn gba ìtọ́ba fi ti nínú àwọn tí àìsàn ṣe tá wọn tá a lè retí òun lẹni wípé yóò kó sùtábà látara ìsàn tí ń ṣe ọ̀yẹ́ ti bu alẹ́ ìfẹ̀tọ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọ̀ranyàn ọ̀ranyàn ó yàtọ̀ sí tòkè tá a sọ afẹ́ kọ́fà wẹ́ sí ọ̀fà wẹ́ lẹ̀ ni ṣùgbọ́n eléyìí ọ̀ranyàn ní fún kọ́fà wẹ́ lẹ̀ wọ́n láyé ju ìṣù làwọn sọ̀rọ̀ kọ̀tọ́ kó ṣe kíni kọgbà àwẹ̀ nítorí wípé àwẹ̀ gbígbà àti ọ̀pọ̀lẹ̀ kò dọ́ra ìnira táwọn fi ni wípé ó lè sùn irúfẹ́ ẹni bí ọ̀gbọ́dọ̀ gbàwé tọ́lọ́ lọ sọ fún wa pé wà látà olú àfúsàkù ọlọ́ọ̀ni ẹ má para yín ẹ má para yín gbogbo tó lè ṣokùnfà kẹ́mi yọ bọ́ ẹ má fọwọ́ ara yín pa á torí pọ́pá tó ṣòfin àwẹ̀ ìnáwó ká nàbìkùn rọ̀fìmà aláàánú lọ́jẹ̀kùn i, o níbo míì ọlọ́run ní wàhálà takutulu. wàhálà tolè fún àìsàn ilẹ̀ tàlùkà. ọlọ́run gbogbo tó bá lè kó parun bá yín ẹ gbọ́dọ̀ fọwọ́ ara yín bẹ́ẹ̀ gbọ́dọ̀ fífa ìléwọ̀n ti yé wa wípé irúfẹ́ ẹni tó jẹ́ pé àìsàn ti ṣe tọ́ba ló wọ́n gbà wẹ̀ pẹ̀lú ẹ̀ ó lè ó lè ó lè kópa lára bẹ́ẹ̀ni ẹ̀ wọ́n ní kọ́fà àwẹ̀ lè lọ́rùn aya torí pàṣẹwájú ẹ̀dá nínú àdéhùn tí Imam Bukhari tọ́gbà wá fún wa ó lè iná lè nafsika alayka haqqan ẹ̀mí rẹ lẹ́tọ̀ọ́ tó gbọ́dọ̀ fún gbogbo tọ́ba lè kópa arun bẹ́ẹ̀ni ọ̀ gbọ́dọ̀ ṣe nínú ẹni tá a tún yọ̀ǹda àwẹ̀ fún òun náà ni àlùmọ́rùtẹ̀ òun ni gbogbo ẹni tí bá ń fún ọmọ ní ọyàn awil hamil tàbẹ́ni tí ń pamọ lẹ́yìn lọ wàhálàfàṣẹ alanafṣíà àwọn alàlùwàlà mìnàtọ́wò tí wọ́n ń bẹ̀rù wípé tóun bá ń gbà wẹ̀ ó lè kó ìpalára bá tàbí bọ́mọ tóun fún ní ọyàn ẹni tí ń tí ń fún ọmọ lọ́yàn tàbí ẹni tó lóyún sínú ọ̀làgbàlérò alhamid ẹni tó lóyún sí inú tí wọ́n ń bẹ̀rù wípé tí òun bá ń tún gba àwẹ̀ ó lè kó bá ọmọ tóun fún lọ́yàn tàbí kó kó bá oyún inú ọmọ tó wà nú fa inna a tọ́pùtò wọ́n ní fífẹ́ ẹ̀yìn ìyá wa bẹ́ẹ̀ ẹ̀fà wẹ́lẹ̀ bọ́jà fọmọ lọ́yàn lọ́ni jẹ́rí wípé bóyá kò ní jẹ́ kí omi ọwá dáadáa lọ́yà yín tẹ́ ẹ bá ń bàwẹ̀ tọ́mọ ò ní rí ọyẹ mú wọn lè fi àwẹ̀ lẹ̀ tàbẹ́ lóyún sínú tẹ́ ẹ wo wípé tẹ́ ẹ bá gba àwẹ̀ ó lè ṣe àkóbá oyún inú wọn ni kẹ́ ẹ fi àwẹ̀ lẹ̀ ní tìtorí àdìsí tí adẹ́sìnkúnnù máàlì sọ́gbà wá kí àfa wa àbúdáwù tí wọ́n yọ jáde fún wa ọsọ ah, báyìí wípé aṣojú ẹ̀dá sallallahu alaihi wasallam ọsọ fún wa pé inna Allaha wata'a 'anil musafir ọlọ́run ọba àyègbò onírìn àjò ọba bu ṣàkóso sọ́lá ó bu làjì inú rẹ̀ fún ọ̀pá mẹ́rin ọlọ́run ní òkì ọ̀pá méjì wàsáwó 'anil musafir ó sì bu àwẹ̀ ẹlẹ̀ fún ẹni tó rìnrìn àjò ẹgẹ́ bá ti sọ ṣáájú wà àdìlùmọ́rì bẹ́ẹ̀ náà lọ́yọ̀ǹda àwẹ̀ pẹ́ni tí ń fọ́ máa ní ọ̀yàn lọ́múlọ́ wọlé ṣọ́fúnla àtẹni tó ní oyún sí inú. àlùfáà wa Abu Dawud lọ́gbàdì sí yẹn àti Imam Nisa'i àti Imam Tirmidhi ṣùgbọ́n mo gbà tí rúfẹ́ àwọn tá a sọ yìí tí wọ́n bá fa àwẹ̀ ẹlẹ̀ yalizamu alọ́dọ̀ ọ padà san àwẹ̀ yẹn padà lódiwọ̀n yìí ọjọ́ eléyìí tó ọba fi já ààwẹ̀ nínú àwọn tí ẹ̀sìn wa tọ́yọ̀ǹda fún wípé irúfẹ́ wọn wọ́n bùkátà sí àti fi àwẹ̀ òun ni gbogbo ẹni tí ọba jẹ́ sí wípé kọ́ba àwẹ̀ òun ni yóò rọrùn láti gba ẹ̀mí kàlà ọfẹ gbẹmí la ṣùgbọ́n tí bá ń gbà àwẹ̀ kò ní lè rọlọ́rùn láti lè gbẹ̀mí yẹn la ó tún lè ṣokùnfà tẹ́mi tiẹ̀ lọ́ọ̀bọ̀ bóyá bí tọ́fẹ́ kó sí ó jìnnà tí oúnjẹ ọ̀bá sínú rẹ̀ ó lè má rọrùn fún láti lè bọ́ sínú ẹ̀ ìlú ẹni bóyá tó kọ́ kàdá tàbí ẹni tó tẹ̀lé sínú odò tẹ́nìkan fẹ́ wọbẹ̀ láti lọ yọ bí ọ̀jẹ̀ tó ń jẹ bóun náà bá kó nú omi yóò yóò bọ̀ ni iye ọkọ oṣù bàwẹ̀ rẹ̀ jẹ́ wọ́n ní kò ní ìdí kókó bàwẹ̀ lẹ̀ ga kókó bàwẹ̀ lẹ̀ ní ti e torí ẹ̀ ní tó fẹ́ lọ dáàbòbò yẹn ewu bí ẹ̀sìn e wá dáadé ọ̀wá gbọ́dọ̀ sọ pé mi gbàwẹ̀ o ṣèṣe mi ní kó kága o ó sì dẹ́ni tútù kó bẹ̀ tí ò lè jáde wọ́n ní ọ̀yá pé egbò jẹ fún mi kí n jẹun kí n lè ráàyè lè kú sínú kànga yìí torí mo fẹ́ gbẹ̀mí wù torí tó bá ti gbẹ̀mí là ó tún ráàyè san àwẹ̀ rẹ̀ ọ̀sán padà ó sì tún la ẹni tí ọfẹ́ kó sínú ìparun tí ọba ti rọrùn láti sẹ́nu pé tirúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọgbàlà láì tàkọ́gbà bẹ̀lẹ̀ ákìlì àwùjọ láti fún ẹ̀mí ẹ̀ láti fún ara ẹ̀ lágbára pẹ̀lú jíjẹ tàbí mímu wọ́n ní ẹni bẹ́ẹ̀ ọtọ́ kókó fi ààrùn sílẹ̀. àwọn káàkà yìí níwọ̀nba díẹ̀ òun làwọn ìrìnyàn mẹ́fà tí òfin ẹ̀sìn wa tí ó yọ̀ǹda fún wa láti fi àwẹ̀ sílẹ̀ àti sọ àwọn sẹ́kùn wọ́n gbà padà tọ́bọ̀ wá ṣẹlẹ̀ tí èèyàn fi àwẹ̀ lẹ̀ tàbọ̀ jáwẹ̀ pẹ̀lú pẹ́sìn yọ̀ǹda fún òun sì ti wá kú ṣáájú kí ó tó san àwẹ̀ yìí padà bóyá sì torí pásíkò tí àwẹ̀ tán sígbà tó kú kò tó nǹkan bóyá bí ijó ọdún gan òun ló ti kó láyé tí ọ̀ láǹfààní láti lè san ààwẹ̀ rẹ̀ padà tàbí àìsàn kì í tàbí orírìn àjò tàbí kò lágbára ààwẹ̀ àwọn àfáà gbà wípé kò sí nǹkan kan fúnra ẹni bẹ́ẹ̀ torí ẹ̀tọ́ ọlọ́ni gbogbo ẹni tó bá kú tí ẹ̀tọ́ ọlọ́run tí bá ń bẹ lọ́rùn ẹ̀ wọ́n gbà wípé nǹkan yẹn ti ó ti ṣubọ́ fún un gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ó kú tí ò láǹfààní láti ṣáájì ti bẹ ní ọrùn ẹ̀. àlùfáà wa tọ̀hún àwọn gbà pé ẹni bẹ́ẹ̀ yẹ jìbìlì tí a mọ̀ àná gẹ́gẹ́ bí sọ lọ́rọ̀ pé kí wọ́n fún oúnjẹ wọ́n bá fi san àwẹ̀ rẹ̀ padà nítorí wípé sáwọ́mù wájibù ni àwẹ̀ ọ̀ràn àyà òun ní kò gbà létí torí pé kò lágbára àti gbà á yẹ́jìbọ̀ alẹ́ yìí tó sì ti ọ̀ràn àyà fún ṣáájú kó tó di wípé kò lágbára àti gbà á ọ̀wọ́jàbá lè tẹ̀ àmọ́ àná ọ̀ràn àyà ní ká ká fi san padà fún gẹ́gẹ́ bí àgbàlagbà tó fi àwẹ̀ lẹ̀ nítorí pé kò lè gbà á. ẹni tó bá wá dé sí wípé nígbà tó kú ò láyé agbára wà fún láti gba àwẹ̀ èyí tá a sọ lókè lẹ́ni tó dé sí wípé àsìkò fún tí ọ̀rí gbà tí ikú fi dé ṣùgbọ́n ẹni tó yẹ pé ààyè wà fún títí ń dàgbà tí ọ̀gbá títí tí ikú fi pa ọ̀ràn àyàn òun ni ká fi oúnjẹ ká fi ṣe ìtanà fún un. ní gbogbo ọjọ́ tó fi gba ààwẹ̀ yẹn yóò á bọ́ aláìní fún un gẹ́gẹ́ bí àdéhùn tí Ibn Umar tó fún wa pé aṣọ́jú ẹ̀dá Ànábì Muhammad sọ pé màmá àtà gbogbo ẹni tó bá kú wà ẹni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ọjà àwẹ̀ oṣù yóò tì mà kí wọ́n máa bá fi ìbọ̀ aláìní kọ̀ọ̀kan rọ́pò àwẹ̀ ọjọ́ àfọ àwọn Tirmidhi tọgbà àdìsí fún wa ọjọ kó fún wa ó yẹ wípé àdìsí tọ́lá làáfíà ni ṣùgbọ́n Ibn Umar òun ni òun ni ṣe mọ̀ kó fẹ̀. ìyàwó Aisha nínú àdínú ọ̀rọ̀ mi ó ní yúti ma ánìwò fi kọ̀dọ̀ ìrọ̀mọ̀dán wọlé yìísọ́ mọ̀ ánìwò. àbà san oúnjẹ àbà fún oúnjẹ sì tán ni àní bá gba ààwẹ̀. òbí ọ̀dọ́ ọlọ́run lórí ètò wa títúbọ̀ àtúntúbọ̀ nàjànánà àpáta àpẹtẹ ibi tá a ti sọ̀rọ̀ yìí síwájú sí i àti ní àtẹ̀yìn àgbọ́yé ẹ̀sìn wa ọlọ́wọ́n ọba yóò túbọ̀ gbà láàyè nínú ọkàn ẹnìkọ̀ọ̀kan wa subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. يا من لا رزين له حنين إلى الرحمن رب العالمين